لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى في مكاسبكم وتجاراتكم ومعاملاتكم الماليه لان الله حرم الظلم عليكم كما حرمه على نفسه جاء في الحديث القدسي قال ربنا تعالى إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا عباد الله وأكل الحلال مطلوب في الإسلام قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá tí adúpẹ́ fún òun náà ni ọlọ́wọ́n bá tí ó ṣe ìdẹ̀ra fún wa èyí tó ga jù nínú ìdẹ̀ra rẹ̀ òun ni Islam tí ọlọ́wọ́n bá fún ẹnì kọ̀ọ̀kan wa àwa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá lérí ẹ̀ gbogbo èyí tọ́lọ́wọ́n tó ṣe fún wa nínú ìdẹ̀rẹ̀ ayé èyí tá a mà àtẹ̀yí tá a mà gbogbo ẹ̀ ọpẹ́ rẹ̀ kó máa jẹ́ tọ́lọ́wọ́n bá nìkan ìkẹ́ ọlọ́wọ́n àti ọlọ́wọ́n kó máa bá nẹ́bí Muhammad àti gbogbo àwọn sahaba rẹ̀ lápapọ̀ àti gbogbo àwọn ará ilé ẹ̀ à ń jẹ́rìí pé kò sẹ́nìkan tí ń di ọlọ́run lẹ́yìn Allah wala ma'budan bihaqqin illa hu kò wá sẹ́ni tọ́lẹ̀ tó sínsìn lẹ́yìn òun nìkan nígbà tó jẹ́ pé òun nìkan ló dá wa ìgbà tó sì dá wa òun nìkan náà ló dá dá wa ẹnìkan ọ̀ràn lọ́wọ́ bàbá wa ṣèjọsìn ẹni tó dá wa lóun nìkan yẹn náà ni ìjọsìn wọn máa jẹ́ tiẹ̀ nìkan abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọjá sí nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba o má jẹ́ àwárán lọ́wọ́ lọ dín nǹkan mí lẹ́yìn ọlọ́run má jẹ́ àmà pé nǹkan mí lẹ́yìn ọlọ́run tádàwọ́ ọba báyà èèyàn kẹyìn sọ́lọ́ ni yóò wà kọjú sí tọ́lọ̀ ń dá abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa òun náà ni alikasibu alharam alikasibu alharam gẹ́gẹ́ bí a ti sọ ní kútùbà ìjẹjọ́ nípa pàtàkì káníṣẹ́ lọ́wọ́ káṣìmọ̀ ṣiṣẹ́ lẹ́yìn náà ká máa ṣàdúà lẹ́yìn méjèèjì yẹn kò sí nǹkan míì téèyàn máa fi ń wo owó mọ́ nínú Islam èèyàn máa bí Ọlọ́run ọba tí darí arísìkí èèyàn ó sì níṣẹ́ tí ó máa ṣe kíni tí ó máa ṣe Ibadallah ẹjẹ́ alọ́lẹ̀ bẹ̀rù ọlọ́run ọba látara àwọn iṣẹ́ ọwọ́ wa tá a fi ń jẹun òṣẹ́nìkan ti ń bẹ nínú wáǹsì tí ò níṣẹ́ kò wá sí iṣẹ́ téèyàn ń ṣe tí ò sí ọ̀nà jìbìtì ń bẹ ọ̀nà jàǹbá ọ̀nà àlòmọ̀kọ́rọ́ yín ẹjẹ́ alọ́lẹ̀ yín mà wípé gbogbo ọgbọ́n tá a bá dá tá a fi kówó jọ èyí tọ́lọ́ ń kádàrá pé yọ jẹ tiwa ń bẹ òun náà la lò òun náà nà èyí tí ìbá ṣe tiwa ọ̀tọ̀lẹ́ni tí ó na ọ̀tọ̀lẹ́ni tí ó lò àwa nìkan láwa rojọ́ ta bá dọ́dọ̀ ọlọ́run lérí ta kójọ àmọ́ na èyàn máa ń ni èyàn da ná ẹjá lọ lè mọ̀ pé ta bá kó ayé ìjọ àṣírí ọ̀padà tún ká tó kò bá sì rẹ̀ ọba túnlé ayé yóò tún nínú sàárè yóò tún jọ alìkìyàmà ọlọ́mọ́sà bu àṣírí ẹni kọ̀ọ̀kan wọn láyé ń bí àtijọ́ alìkìyàmà kọ́nà wá fún wa ní sẹ́rẹ̀ sí ẹ̀rí iṣẹ́ tá à ń ṣe tá a fi jẹun ẹ̀sìn ni àmọ́ kí kọ́ má jẹ́ ìtọ́lọ́wọ́n bá ò fẹ́ ibẹ̀lẹ̀ àti rówó tẹ́yìn bá ń rí owó nínú haram àbí ń rí owó nínú jàmbá àbí ń rí owó nínú àbòsí àbí ń kówó jọ nínú pàwọn èèyàn lẹ́kún owó náà ò ní kalẹ̀ lọ́wọ́ rẹ̀ o yọ padà níṣòro bọ́bá wa yìí ma yìí ma ọyẹ tẹ wá rò pé kò níṣòro láyé ẹ gbà pé ìṣòro dé ó dé tọ́badìjọ́ alìkìyàmù ìjẹ́mú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́jẹ́ òun nira o ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kákọ́lọ́ lè gbàgbọ́ pé ìdarí owó àtàrísìkí ọwọ́ ọlọ́run lọ́wà ọlọ́run sí ni wọ́n máa gbé wa gajura wa lọ mọ́ wago aláago ṣiṣẹ́ mọ́ wọlé olé kọ́lé mọ́ wo mọ́tò onímọ́tò ra tiẹ̀ mọ́ wàásọ aláṣọ kọ́ máa fi wò tí wọn náà wọ̀ máa lògbésí ayé rẹ lẹ́nu wọn bá bọ́lọ̀ bá ṣe ké ọmọ àwọn tó ń wò pọ́lọ́ kẹ́jù ọ lọ lẹ́ni àwọn náà ti wà nípò tí wọn náà wà lánàá bọ́bá sì jẹ́ pé àwọn tá a wí yìí àtàna wọn àtẹni wọn inú ọ̀rọ̀ ni wọ́n bára wọn bọ́lọ̀ wọn bá ṣe tògbésí ayé tí wọ́n nu ọlọ́run lòun ò ní to gbogbo ẹ̀ bákan náà ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba wa ó pàtàkì owó ó sì pàtàkì kéèyàn já owó gbà lọ́wọ́ ẹlòmíì ọlọ́run ọba ní ìní haramtu adúlímà ala nafsi ọlọ́run bá ní àbòsí èmi ọlọ́run bá fúnra mi mo ṣe léèwọ̀ lérí ara mi ìní sí àbòsí fún yín tó bá ṣàbòsí ta ni ó mu ọlọ́run olóhun ṣe léèwọ̀ fúnra ara òun gan bágbára òun ṣe tó yẹn òun ò ní ṣàbòsí ọ̀jà alituhu bainakum muharrama mo wá ṣe ní èèwọ̀ fún ẹ̀yin náà kẹ́yìn náà má ṣàbòsí fàládàdọ̀ làmú ẹ má ṣàbòsí fúnra yín o tẹ́ bá ṣàbòsí fúnra yín èmi ọlọ́run ọba mọ̀ ọlọ́run mọ̀ tó kéré nínú àbòsí ọmọ yìí tó tóbi nínú ẹ̀ gbogbo táwọn bá ń ṣe tó bá pamọ́ sáwọn ọmọ nábì ádámà kedere báyìí ni lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run sì ní fẹlẹ́ṣẹ̀ ẹlẹ̀ àfi kọ́lọ́run ọba ó mú ọlọ́run ò ní fi ń jìbìtì ilẹ̀ àfi kí ọlọ́run ọba ó dán o ọlọ́run ò ní fi jàǹbá ilẹ̀ àfi kí ọlọ́run ọba ó pòun náà lẹ́kún nítorí òun náà ti pa àwọn kan lẹ́kùn ọlọ́run mọ́jà sọ̀kan lọ́jọ́ alẹ́ òun ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn islam akilul halali matilubun fil islam ká máa jẹ́ǹjẹ́ halali látara iṣẹ́ ogun wa ẹ̀sìn ṣe lẹ́tọ̀ ọlọ́run bá wa allah subhanahu wa ta'ala ó ní wa ahallallahu li bai'a kẹ́ ẹ tajà kẹ́ ẹ rajà kẹ́ ẹ jèrè ń bẹ̀ mo ṣe lẹ́tọ̀ fún yín nítorí wọn bá ṣe lẹ́tọ̀ fún yàn bẹ́ẹ̀ bá ń ṣe èèyàn sin lọ́nà wọ́n harọ́mọ̀ rìbá kẹ́yàyàn lówó kẹwàá gba ìlé lọ́wọ́ ẹ̀ mo sì léèwọ̀ fún yín èèwọ̀ ni yóò jẹ́ fún yín gbogbo owó tẹ̀ bá rí bẹ̀ náà owó èèwọ̀ ni ọlọ́run ọba ó dí ọ̀nà kan fún wa pé ká má rìn ó sì fún ọlọ́ta nẹ́tífù ọ̀nà tá a má rìn ó ní ká má lu jìbìtì torí jìbìtì ni owó èlé ó wá la ọ̀nà títà rírà fún wa tá a máa tà tá a máa rà ibi ọba lè tajà dé ibi ọba lè rajà dé kọ́sà jẹ́ ń tọ́ ra ń tọ́ ta kọ́ jẹ́ nǹkan tọ́lọ́wọ́n ọba fẹ́ ọlọ́wọ́n ọba ní yá ayyuhan nas ọlọ́wọ́n lẹ́yìn ọmọ èèyàn kulu mimma fil ardi halalan tayyiba ẹ máa jẹ lérí ilẹ̀ èyí tó bá jẹ́ halali nìkan èyí tó bá jẹ́ nìkan wala tattabi'u khutuwati shaitan ẹ má tẹ̀lé àwọn steps of shaitan òun náà ni àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ olè tí wọ́n múlẹ̀ ní tí wọ́n bẹ̀rẹ̀ sí ju táyà ṣe lọ́rùn tí wọ́n bẹ̀rẹ̀ sí lù ní àbẹ́yì tí wọ́n pa kìí ṣe jọ́yẹn náà lọ bẹ̀rẹ̀ olè ìgbésẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run ọba ní ẹ má tẹ̀lé ìgbésẹ̀ ṣètọ́n ṣètọ́n náà máa bọ́ sọ̀rọ̀ lóòótọ́ ṣé pé ìwọ fẹ́ kó dáa fún wọn ni ṣé ìwọ náà ò ní sáyé ni ṣé ìwọ náà ò fẹ́ kí ìwọ náà kó nǹkan wọn náà dá mọ́ra wọn wọn náà lu mọ́ra wọn kò sẹ́ni wọn mọ́mọ́ ọlọ́lọ́mọ tí kálukú ń ṣe ṣètọ́nà máa sọ bẹ́ẹ̀ innahu lakum aduwwun mubin ọlọ́wọ́n bá ní ọ̀tá yín ni o tó bá ju ìṣinú pírọ́blẹ̀mù tán yóò wá padà lẹ́yìn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ọlọ́wọ́n tún sọnù àyà mi ó ní fakulu mimma razaqakumullahu halalan tayyiban ẹ máa jẹ nínú àrísìkì ọlọ́run aláàlí ni kó jẹ́ o washkuru ni'matallah ẹ dúpẹ́ lérí ìdẹ̀ra rẹ̀ nǹkan tún ìyá ò ta àbòdùn tó bá jẹ́ pé ẹ̀ bá ń sin lọ́n lóòótọ́ tó bá jẹ́ pé ẹ̀ bá ń sin lọ́n lóòótọ́ ọlọ́run sọ fún wa pé tá a bá ń sin lọ́n lóòótọ́ aláàlì ni ká máa jẹ tá a bá ń pera wá mùsùlùmí lóòótọ́ aláàlì ni máa jẹ ìbádàlá ẹ̀yàn orísun ọlọ́run alimánu mọ́tìlábù kúlẹ̀ ìsàn owó kò ṣe ẹnìkan tí ò nífẹ̀ẹ́ rẹ̀ wọ̀gàrí ìzàtún fi kulubi nas àdámà ni owó torí owó náà ní jẹ́ ayé ayé ní jẹ́ owó ẹ lè rólówó kan tó lóun fẹ́ pokùn sóńsì bí ìbá tó bá ní sọ̀rọ̀ mi tálíkà ní sábà máa fẹ́ kú láyé látara jíjẹ látara múmu látara ìgbà tó yí ma lọ́wọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam ọlọ́wọ́n bá wọn sọ Quran ó ní wa tuhibbuna al-mala hubban jamma ẹni fi owó púpọ̀ ẹ̀yọ́ mi yàn ẹni fi owó púpọ̀ ọlọ́wọ́n bá la nífẹ̀ẹ́ nǹkan tani wá séèyàn nínú gbogbo wa ọlọ́wọ́n la nífẹ̀ẹ́ owó ọlọ́wọ́n yóò sì parọ́ ìtọ́lọ̀ sọ yìí tí gbogbo wa náà tí a bá wọ ẹ̀mí wa a rí pé bọ́lọ̀ ṣe sọ bẹ́ẹ̀ náà lórí gbogbo wa náà la nífẹ̀ẹ́ owó àmójúkòkòrò wa ó jura wọn lọ ìyáyọ ọkàn wa ó jura wọn lọ ìrònú wa ó jura wọn lọ ìpayọ ọlọ́run ba lérí ìgbẹ̀yìn owó ó jura wọn lọ lẹ́fẹ̀ẹ́ àwọn kan tí wọ́n máa sá fún haram kẹsì pé àwọn náà ò fẹ́ràn owó àwọn náà ń wá owó ìpayọ ọlọ́run ba ni wọ́n fi ń sá fún haram ẹni bá wá ní ẹ òun nífẹ̀ẹ́ owó tóun ni àwọn táwí náà nífẹ̀ẹ́ owó ìjọ àlìkèyàmà ni wọ́n ń payà وقد ذكر رسول الله النبي محمد صلى الله عليه وسلم النبي ياتي على الناس زمان àsìkò kan bọ̀ tó bá di gbẹ̀yìn ayé táyé bá ń tán lọ la yubali al-mar'u ma akhadha minhu amínà halali amínà haram ọmọ èèyàn ò ṣe ní kíyàmá owó owó ni ó sà máa pariwo kọ́sà ti rówó ni ìbá jẹ́ halali ìbá jẹ́ haram kọ́dà ẹlòmíì tún máa ń ṣe àdúà yóò tún jòkó lè yọ máa ṣàdúà lérí pé kọ́lọ̀ ń jí haramu tóun fẹ́ lọ lè ṣeun haramu tó ń fẹ́ ló lè gbà ní kọ́lọ́njọ́ bọ́sì yóò tún máa bẹ ọlọ́run ọba lérí haram nítorí pé kọ̀dá ma yàtọ̀ síra wọn mọ́ kọ̀dá ma yàtọ̀ síra wọn mọ́ anẹ́mi tó bá dìgbẹ̀yìn ayé haramu àti halal yóò lò pọ̀ e, ọmọ èèyàn ṣe ní dá halal mà yàtọ̀ sí haram yóò ma jẹ haramu yóò sì máa ṣe fáàrin yóò máa jẹ haramu yóò sì máa sọ fáwọn èèyàn pé òun ti dá fóun bẹ́ẹ̀ ni kò sì dá fún ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àsìbáàbò ẹ̀rí àwọn ní ti máa ń fà á fi kù lálérí ẹni ibi tó wó ba ti wá adamul khawfi minallah tẹ́lẹ̀yìn ò nípa ayà ọlọ́run ọba ọba tó ní kéèyàn máa jẹ halal tẹ́yìn bá sì nípa ayà ọlọ́run kò síṣẹ́ tí ò lè ṣe ẹni bá ti ń ṣiṣẹ́ tí ọ̀dà ti ń gba rówó tí wọ́n bá ní àwọn tó nípa ayà ọlọ́run àwọn ẹrú ọlọ́run ọba lérí ilẹ̀ kọyọ rẹ̀ kó ń nítorí èèyàn ò ní nípa ayà ọlọ́run kọ́ máa ṣerú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì adamu tafakkuri fil muhasaba kéèyàn máa ronú pé bá dì í láyé wọ́n ó tún lọ́rùn bá dì í kalẹ̀ ń bí wọ́n tún wá tún tú lọ́rùn àyè máa ronú pé lọ́rùn yìí ọlọ́run ọba padà béèrè lọ́wọ́ wa a máa mú nínú àwọn dáadáa àwọn èèyàn tó gbá àwọn èèyàn tó lù ń jìbìtì a máa mú nínú àwọn dáadáa rẹ a máa fún wọn padà bí dáadáa bá wá tánu fáìlì a máa wá mú àwọn ẹ̀ṣẹ̀ tí àwọn ènìyàn ṣẹ̀ a máa wá dà sínú fáìlì títí ẹ èyí téèyàn fi wá wọná kékeré yóò wá wọná ńlá ọlọ́run ọba lóhùn ní fi wá lẹ́jọ́ kìyàmá لا تزال قدم عبد hatta yus'ala عن arba anabi ni gbogbo wa taba dìde nu sáré báyìí taba bọ́ sí gbangba wájú ọlọ́run ọba ẹnìkan kan ò ní tì kú níbi tá a wà tí wọ́n fi wá ní nǹkan mẹ́rin wọ́n bi wá nípa ayé wa wọ́n bi wá nípa ọ̀dọ́ wa kí la fi ṣe kí la lò ó sí bi wá nípa owó níbo la ti tún wá bi wá pé níbo la nà sí ọ̀tọ̀ ní kéèyàn haram oye kọ́ nà sínú haram ọ̀tọ̀ ní kéèyàn orí nínú halal kọ́nà sínú haram ọ̀tọ̀ ní kéèyàn orí nínú halal kọ́nà sínú halal gbogbo ẹ̀ ni wọ́n béèrè lọ́wọ́ wa ká tó ṣiṣẹ́ padà wọn jọ ọlọ́wọ́ bá wa ìjọ náà ọlọ́mọdé oṣù rọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam Abubakar radiyallahu ta'ala anhu níbi tí wọ́n ní àṣà jáde ó ní ọmọ nǹkan ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ yìí yìí bá ṣiṣẹ́ Abubakar radiyallahu ta'ala anhu ebi wa ń pa ọwọ́ aṣọ fọmọ yìí pé kọ́ bá wọn ra ń jẹ wa ọmọ yìí wá wo gbogbo ṣọ́ọ̀bù tẹ́lá ní Abubakar yìí níṣẹ́ yìí máa ṣiṣẹ́ aṣọ tí wọn ò tí ì rán ní Abubakar manta igbákejì anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ọmọ yìí ní kò sí owó kankan nínú ṣọ́ọ̀bù nígbà tó wó gbogbo bẹ̀ ọ̀sára ń jẹ dé nígbà Abubakar wa jẹun tán Abubakar wa béèrè pé mélòó ti padà wá rówó ó ní owó yìí ó ní takahantu fil jahiliya èmi máa ń dafa èmi máa ń wọṣẹ́ fún àwọn èèyàn kó tó di pé mo gba Islam ẹni tí mo wá wọṣẹ́ fún yìí nínú ẹgbàá wa kan ó ní ẹni tó ń wọṣẹ́ fún ìwọ̀n pàdé ẹ̀ lọ́ba sanwó wọṣẹ́ wọn lòun bá wo pétọ̀ wọ́n bá wọn mú nínú ẹgbàá wa kan ó lóun túlé kan ni òun túlé kan nígbà tóun sì túlé lòun rí lòun wá fi ra oúnjẹ wa Abubakar wa ni wàláhi láàánú dùkìlà alḥaram fi fi fi àfọwá ìnà àwọn èyí jẹ haram nítorí mú wáyé iṣẹ́ yẹn iṣẹ́ haram ni owó tán rí bẹ́ẹ̀ náà owó haram ni ẹni bá ń wọṣẹ́ yín ti ṣe haram ni owó tí wọ́n bá rí ń bẹ̀ náà owó haram ni ọwọ́ akọwọ́ bọ̀lọ̀ fún rẹ̀ ọwọ́ akọ gbogbo oúnjẹ tó jẹ yìí pátá látara bẹ́ẹ̀ lásán sọ fún wa pé iṣẹ́ ṣíṣe ó ṣe pàtàkì púpọ̀ ó lè di wàlé ọlọ́run ọba láì níṣẹ́ lọ́wọ́ ó lè ní wàlé ọlọ́run ọba láì máa ní ọ̀nà tó máa gbà rí jẹun halal kọ́lọ́mọ́sá ìsinà halal fẹ́ni kọ̀ọ̀kan wa alharisu alalmaksabi sari ní tí màmá àwọn èèyàn máa ṣe gbogbo táwọn yìí láti máa wọ owó ògìgì káàkiri àbí ọlà ògìgì ó ní pé nkanjú nkanjú nkanjú ẹni bá sì ń kanjú oyé ọlọ́run ọba ní mọ́ ìlú làájìlá àjẹ̀nà àjẹ̀nà láwọ̀ ẹni bá ń kanjú àákan lójú náà ẹni bá ń kanjú àákan lójú ni ẹni tí ń kanjú bọ́n fẹ́ ta gbogbo ọjà wọn tán lọ́jà tọ́ba ti tajà rẹ̀ tán kí ló kù èmi kọ́ máa lọ lé ni bọ́ọ̀ bá ti ń kanjú ọfẹ́ tètè kùnù ẹni bá ti ń kanjú ọ̀la kò ní bìkítà ṣé halal lélẹ́yìn ni àbí àbí haram kọ́lọ́mọ́sá ìṣàánú wa nínú tuntun máa ń fà òun náà ni kéèyàn máa wà contented ọyẹ kéèyàn má ní ìyáyọ ọkàn contentment lérí ayé ipe kò sí bó ṣe lé ayé tó kò sí bó ṣe lé ayé tó ọmọ àbáwọn yẹn wájú náà kò sí tó lé ní ọmọ àbáwọn yẹn wájú ni nítorí dáa ni kọ́ máa wo ẹ̀yìn àwọn tí ọ̀dà fún tó ọ mọ́ máa wo òkè àwọn tó dáa fún jù ọ lọ nítorí tọ́ ọ ń wo òkè ò ní dúpẹ́ fọlọ́wọn ba ò sì ní sinmi láti máa wá ayé nítorí pé dojoojúmọ́ lọ́fẹ̀ẹ́ mítọ̀ ọ̀fẹ́ rí i pé wọ́n náà dàbí wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam wàmìlà mùsàlì lè kásìbẹ̀ haram nínú àwọn aṣẹ́ haramu tí ó gbọ́ òde lẹ́ni tẹ́ni kọ̀ọ̀kan wa tàbí kíta lérí ẹ̀ bẹ́ẹ̀ wọlé maharamat kọ́lọ́wọ́n bọ́ ṣe nǹkan léèwọ̀ pé ẹ má jẹ ẹ má mú kéèyàn ó sì wáá gbé e sínú gbá kọ́lọ́wọ́n ń ta fáwọn yẹn àwa béèrè pé kí ló dé ibi mùsùlùmí ni ọ ọ ń ta ọtí ọ ń pèrè lálàájà ọ ń pèrè lálàájì ọ ń ta ẹlẹ́dẹ̀ ọ ń pèrè ní mùsùlùmí ọ ń ta òkú ń bete màálù tó ti kú àwọn alápàtà màálù tó ti kú ẹ̀sìn dọ̀bẹ́dẹ lọ́rùn ẹ̀túta ọ̀ ń ta òòsà gbogbo tọ́lọ̀ ní èèwọ̀ ni ẹ má ṣe lérí ilẹ̀ ọwọ́ agbé sígbà wọn wá ń ta àbí gbogbo tí máa ń kónira báwọn èèyàn ọwọ́ ń pé à òun ò jẹ́ òun ò mú òun èmo tí ń tòun òun kàn ta ni kódà bó ṣe wáyé òun ò jẹ́ lẹ́dẹ̀ òun kàn ta ni anabi wa muhammad sallam anabi ni la'ana allahu li yahuda ọlọ́run bá ṣépè láwọn yahudi hurrimati alehim shuhum ọlọ́run bá ní ẹ̀ẹ́rí àwọn ọ̀rá ọ̀rá yìí èèwọ̀ ní fún yín kẹ́ ẹ má jẹ ẹ má jẹ ọ̀rá mọ́ ọlọ́run dárúkọ ọ̀rá yẹn fún wọn ọ̀rá ẹran kan ni ọlọ́run sọ fún ọgbà yẹn ipe ẹ má jẹ o fàbá ń ha wọn bá ní ní táṣẹ ni pé ẹ lè kó gbogbo àwọn ọ̀rá yẹn ẹ kó jọ ni wọn bá ta wà á kàlú àtìmánà ha ni wọn bá náwó rẹ anabi ni wa inna allaha idha harrama shay'an anabi ni eri wọn dọ̀tí ni ọ̀rẹ́ wọn ni àwọn tá a wọn gbà pé ọlọ́run ọ̀gbọ́n táwọn ni wọn mọ̀ kọ́ ọlọ́run gbọ́njà wọn lọ sáwọn ọmọ pé ntọ́lọ́wọ́n bá ṣe títà rẹ̀ ní ntọ́lọ́wọ́n bá ṣe jíjẹ rẹ̀ ní èèwọ̀ harrama samana títà rẹ̀ náà èèwọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín lẹ́ni àní wọ́n pè wọn wọ́n ní kó wọn bá wọn kọ́ chọ́ọ̀chì àní wọ́n pè wọn wọ́n ní kó wọn bá wọn mọ èrè tí wọ́n mọ lábúlé wọn iṣẹ́ act lòun kọ́ actis lòun àbí kó ní òun bíríkìlíà lòun àwọn lọ́ọ́ lè bá wọn mọ lé òòsà ní tí wọ́n ń ṣe ń bẹ̀ òòsà ni haramu ni owó tẹ̀yìn bá rí mi wọ́n ti ń ṣiṣẹ́ àrọ́ọ̀mù náà kiri jama àrọ́ọ̀mù ni kọ́lọ́mọ́sà ẹ̀sọ́ ẹni kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kọ́lọ́mọ́ fi ìjẹ wa síbi tọ́ha ọlọ́wọ́n bá wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al-amalu fil mu'assasat ribawiyya ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní wọ́n ṣiṣẹ́ níbi wọ́n ti ń yá owó èlé bóyá tàdúgbò àbówó èlé ti síríìtì àbówó èlé ti báǹkì kì í ṣe gbogbo báǹkì ní ni ọlọ́run ni wa ahallallahu al kẹ́ẹ̀rajà kẹ́ẹ̀tajà mo ṣe ní halali wa harrama riba mo ṣe owó èlé mo ṣe léwọ̀ tọ́lọ̀ bá lóun ṣe nǹkan léwọ̀ ìbáà jẹ́ inú gíláàsì lẹ́wà ìbáà jẹ́ inú ac lẹ́wà ìbáà jẹ́ lábẹ́ igi lẹ́wà ìbáà sì jẹ́ nínú síríìtì ìbáà jẹ́ inú yàrá kan tẹ́ ẹ bá ti ṣerú iṣẹ́ ni ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ iṣẹ́ haram ni musa ìdọ́gbọ́ngbọ́ owó ẹni asọ́díṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ tí kálukú ń ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò síṣẹ́ kan tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe ń sìn tí ò sí ọ̀nà jàǹbá ń bẹ̀ ẹni tó bíríkìlà ọ̀nà jàǹbá ń bẹ́ nù sẹ́ rẹ̀ kápẹ́ńtà ọ̀nà jàǹbá ń bẹ́ ń bí rẹ̀ mẹkáníìkì ọ̀nà jàǹbá ń gbogbo ọ̀nà tá a bá fi ń jàǹbá tá a fi ń mú ti wa ẹja lọ́lẹ́ máa pé owó ni owó ni haram ni wọ́n máa ń nínú ẹ̀ àtàtọ́fòfò kéèyàn wọn òṣùwọ̀n kó pé ìgbà tí wọ́n fẹ́ ta fáwọn èèyàn wọ́n wá di ikù àwọn ní ráìsì ń ṣe àwọn ní símẹ́ǹtì ń ṣe rìbáàgì ni wọ́n ń pè tí wọ́n bá ra símẹ́ǹtì tán ó tún wá kó o lọ́ọ̀bì kan wọ́n á lọ lè sẹ́ sẹ́ sẹ́ àwọn ráìsì náà ń ṣe àwọn ọmọ yíbo ń ṣe ọmọ yorùbá náà ń ṣe mùsùlùmí náà ti ń ṣe ọlọ́run bá ní wáyé lórí límọ́tọ́ fífín ọlọ́run bá ní ègbé àti wàhálà àti fìtínà yóò máa bá àwọn tí wọ́n máa wọn òṣùwọ̀n alladhina idha kitalu ala nnasi yastawfun táwọn bá ra àwọn rà ní pípé wa idha kaluhum wazanu yukhsirun tán bá fẹ́ ta fáwọn èèyàn wọ́n máa wá ṣe jàǹbá ń bẹ̀ ala yadhunnu ulaika annahum mab'uthun ọlọ́wọ́n bá ní sí wọn òrùpá gbé àwọn dìde ni li yawmin adhim níjọ́ tí yóò lágbára ọlọ́wọ́n bá ń dí ó wa pé inú tó wọ́n yanjú ń jẹ́ wọ́n yanjú àwọn tí wọ́n ń tajà tí wọ́n ń rajà yawma yaqumu nnasu li rabbil alamin níjọ́ tí gbogbo wa tá a dìde fún ọlọ́run ọba wa tí ò ní síbi tẹ́nì kankan sá sí ọlọ́run ọba ní sọ wọn gbàgbéjọ́ yẹn bẹ nígbà wọn bá gbàgbéjọ́ yẹn bẹ kí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà tá a máa ń gbà rajà tá a máa ń gbà tajà tí ò jẹ́ halal talabus mabi kálá ń ta nǹkan kọjá pé èyí tí ọ̀dà ìlà àkó sókè èyí tó da àtò sí èyí tí ọ̀dà àtò àtò sí anabi lọ́njọ́ kan anabi wa gba àárín ọjà fàádì kalẹ̀ yàda òfin hà anabi rí tí wọ́n ń gbé oúnjẹ kan kalẹ̀ tí wọ́n ń ta anabi wa kọwọ́ bọ inú oúnjẹ yìí fanala ti asọ́ba àwò bàdàlà anabi wa rí pé ìsàlẹ̀ tutù fàkọ́lá mahadà yà sọ ìbàtọ̀ à anabi lóúnjẹ tó fẹ́ ta yìí wọ́n tó fẹ́ ta yìí kí lè yí tó ń ṣe yìí kọ́lá asọ́ba tó sàmà ó lójú lọ́rọ̀ lélẹ́rì bí gbàtẹ́yàn ta gaari àbẹ́yàn ta ráìsì tí òjò wa rọ̀ lélẹ́rì ọwọ́ kò yìí tí òjò pa oko sísàlẹ̀ oko yìí tọgbẹ oko sókè olójú ọlọ́pàá anábì ní afala ja'alta fawqa ta'ami hatta yara'u an-nas kí ló dé tó kó tútù yẹn sókè kó jẹ́ káwọn èèyàn mọ bọ́jà yẹn ṣe rí magashana ẹni bá ń jàǹbá wa falaysa minna kì í sara wa nítorí bí àdìsí yẹn ẹ̀yọ́ màá nínú ẹ̀sìn Islam wàláhì kìràkìtà dọ́là ọlọ́ọ̀ni máa ń sọ̀yàn déyàn gbogbo téèyàn bá ń kójọ pátá pé àní bí wọ́n ṣe ń ṣe náà nìyẹn ó kójọ lóòótọ́ bòtí bó ṣe ná ó kù sọ́wọ́ ọlọ́run bẹ́yàn bá wá ra nǹkan tó ná bó ṣe fẹ̀mí lò ó kù sọ́wọ́ ọlọ́run tó bá fẹ̀mí lò bó ṣe parí ayé rẹ ó kù sọ́wọ́ ọlọ́run ọlọ́run kọ́mọ̀jà láti wọ̀tán burúkú à ń kírun à ń gbàwẹ̀ à ń ṣe súnà à ń dárúgbà sí alhamdulillah Sokoto wa kọjá kókó ẹsẹ̀ alhamdulillah alájì ni wa àṣeun alhamdulillah à ń borí à ń lo jalibab à ń lo nìkọ́ gbogbo àwọn ẹ̀sìn ní gbogbo tá à ń ṣe yìí ara ẹ̀sìn náà ní ká má jẹ haram gbogbo ẹni tí ó bá lọ lè mú mọ́ ẹni tí ó máa ronú lérí ẹ̀ ní dojoojúmọ́ yóò rò pé òun ní dáadáa lọ́dọ̀ ọlọ́run yóò rò pé òun ní ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run yóò rò pé ọlọ́run ọba ó fi òun sálì tó bá dojú àlìkíyàmà inú náà ní ọba ara rẹ̀ kọ́lọ́mọsá ìsọ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ nínú àwọn táwọn yẹn máa ń tà bẹ́ẹ̀ olùgọ́rọ̀ òun náà ní ká máa ta nǹkan tí kò ṣúọ̀ nǹkan tá a mọ̀ ẹ́ no test mùsùlùmí ọ̀lọ́bì kan tí wọ́n kó tẹlifíṣàn síbẹ̀ kọ̀ǹpútà síbẹ̀ wọ́n kó iron síbẹ̀ wọ́n wàá sọ ọmọ pé no test ọ wàá mu ọmọ wàá mu lọlé ikọ̀ ọ̀rajà bó o ṣe lọlé ni ẹ̀mí rẹ̀ bákan méjì ni ayédàkọ́jẹ́ kọ́ ọ̀ra pàǹtí àbíkọ́jẹ́ kọ́ ọ̀ra fáànù àbíkọ́jẹ́ kọ́ ọ̀ra kọ̀ǹpútà bọ́bá wa délé bọ́bá wa tìbọná bọ́bá wa ṣiṣẹ́ tọ́ bí ọba sì ṣiṣẹ́ yọ lọ lè jùnú irú òwò burúkú bá wọn àtẹni tí ń ta àtẹni tí ń ra ẹ̀sìn gbégi lé wọn torí pé jàǹbá ni ó padà wà lábẹ́ ó lè ràákọ lọ́ọ̀kì lẹ́nu ó lè dọ̀là kọ sọ́ọ̀tì kéèyàn máa ra nǹkan tí kò nítumọ̀ táàmù bọ́dà bí ìsìláàmù gbégi lé nínú àwọn ọ̀nà táwọn yẹn ń gbà rówó ni nínú àwọn ọ̀nà táwọn yẹn ń gbà rówó jẹ́mọ́ oníkéèyàn máa ta ẹja tó wà ní omi omi ńlá ẹja wà nú ẹ̀ ó wá sọ fún wọn pé mọta ta àwọn ẹja yẹn fún yín ẹja tá àmọ́ yìí ẹ̀ àmọ́ yìí tó wà ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ máa ṣerú ẹnu Islam ẹ kó ẹja jáde lẹ́ka lọ́kọ̀ọ̀kan èló lọ́kọ̀ọ̀kan ẹ jọ dúnadúrà ẹ sì kówó lẹ̀ ètí Islam gbé kalẹ̀ ni nínú ẹ bẹ ọmọ awul kéèyàn máa ra nǹkan tí ò rí mo ní kan mo fẹ́ ta ìwọ fẹ́ ra ọ pé yìí a sì gbowó lọ́wọ́ ara wa a sì ta ìwọ́n tó fẹ́ ra Honda gan orí ìdéyàn ọ̀bá rí àìna ìdéyàn ọ̀bá rí àìrà ọpọ́sùn gbà míì kó orí Honda yẹn kọ́ jẹ́ pé ah Honda yẹn ṣe déédéé bíi two hundred and fifty thousand sọmọ pé wọ́n pọ̀ lọ́kì ni ó sì pọ́sùn gbà míì kọ́ jẹ́ pé Honda yẹn kí wọ́n sa kán lọ lè ta lójú orin kí wọ́n lọ lè ta níbi àwọn tí wọ́n máa ń kó páàtì mọ́tò káàkiri ní tó kù tó yẹ kí wọ́n ṣe fún mọ́tò yẹn nù kọ̀ wọ́ọ̀sì twenty thousand naira gbogbo orú àwọn ìdúnàdúrà báyìí owó haramu lèyàn rí téèyàn bá ń ṣerú ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú islam ẹni tí ń ta tẹ́tẹ́ tí ń rówó ń bẹ̀ ọlọ́run bá ní nàmàlì hamur wàlì maisir wàlì ansọ́b wàlì aslam gbogbo ẹni tí ń ta tẹ́tẹ́ wàlì aslam wàlì ansọ́b gbogbo ẹni tí ń pẹran sí diosa àwọn baba aláwo àwọn baba oní ológun àwọn baba olóòsà wọn wá ń fún lówó lérí iṣẹ́ ni wàlì aslam àwọn tí wọ́n ń wọṣẹ́ tí wọ́n lọ lè béèrè tí ó ṣẹlẹ̀ lọ́la díjí sọ mí ní amálẹ̀ ṣètọ́ ọlọ́run bá ní gbogbo tá a kàálẹ̀ iṣẹ́ èṣù ní fájìtẹ̀nìbù ẹ̀jìnà kó ń bẹ̀ tẹ́yìn bá ń fi kọ̀ọ̀kan ṣiṣẹ́ náà àwọn tá kàálẹ̀ yìí ti ń rówó ń bẹ̀ àwọn fa ni owó àrọ́ọ̀mù ni owó ti ń rí nínú ẹ̀ àtàmín oní insurance insurance méjì ló islamic insurance àti western eh, insurance ṣe rí àwọn òyìnbó lónìí wọn àkọ́kọ́ nípa ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rọ̀ ọlọ́run ò yé wọn bí wọ́n gbogbo tí wọ́n bá ń ṣe in tí ó mú àǹfààní wá bá wọn ni wọ́n máa ń ṣe òyìnbó ò fẹ́ràn ẹnì kankan nínú yín o òyìnbó ń ṣe wàhálà lẹ́rí fóònù tó wà lọ́wọ́ rẹ kó lè gbowó tó wà lọ́wọ́ rẹ àwọn míì ń bẹ tó da tó jẹ́ transaction láàrin àwa àti òyìnbó tẹ́sán ọ̀tako ó ṣe fóònù ìmíra lọ́wọ́ ẹ̀ òun náwó tèmi èmi ń lo fóònù rẹ̀ àwọn méjèèjì àníkúrí lérí ara wa èmi ń ṣiṣẹ́ owó òun náà ṣiṣẹ́ ní ní kọ́ńpìnì rẹ̀ kó tó gbé fóònù jáde àwọn ìyẹn dáa wọ́n tún wá gbé àwọn mẹ́tọ̀dù kan wálé ní pé insurance lápèjúwe ẹ wọn ní ẹ máa rówó ń bẹ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ jẹ́ máa òun àti tẹ́tẹ́ kò sí yàtọ̀ láàrin méjèèjì wọ́n ṣe insurance ẹ̀mí wọ́n ṣe insurance àlàáfíà wọ́n ṣe insurance ẹ̀ mọ́tò ẹ̀yin mẹ́wàá ẹ̀dá ten thousand lóṣooṣù a máa fi tún mọ́tò yín ṣe tó bá bàjẹ́ bó bá di ìgbẹ̀yìn ọdún owó mi ti di one twenty tó wà lọ́wọ́ wọn mọ́tò mi ò wá bàjẹ́ wọ́n wá sọ fún mi pé owó mi ti lọ náà one twenty ọdí ọmọdé owó kì sọ ọmọdé owó ìbànújẹ́ ni wípé one twenty ń lọ náà àmọ́ ṣètánì oníjọ́ mọ̀ pé ojú ọ̀nà àparun lòun wà yóò sọ fún pé a tún kọ̀ǹtínì lọ́dún tí ń bọ̀ tó bá tún lọ́dún tí ń bọ̀ gan ó bọ́ síbẹ̀ kọjá pé tí rẹ bá bàjẹ́ two million ni wọ́n fi tún ṣe lọ́dún kejì náà yóò tún dá ten thousand ipò ọdún mọ́tò rò tún bàjẹ́ one twenty di mélòó ó méjì akíndanidání akíndèdèrè ní ma náwó ẹ̀ èèwọ̀ ni nínú e ẹ̀sìn wa jàmá mùsùlùmí kéèyàn máa mú owó rẹ̀ kọ́ máa lọ lé dájọ́ láì dàníyàn sàrà ọ̀ dàníyàn sàrà náà àníyàn tó dàní pé ìwọ náà fẹ́ gba owó lówó ọlọ́run wá ní tiẹ̀ ni wọ́n ṣe kí ni òun náà ni wọ́n gbà ẹ̀sìn wa ṣe léwọ̀ ẹ̀sìn wa ṣe léwọ̀ ìṣọ́ráṣì tó jẹ́ tẹ̀sìn òun náà ní ká lọ bá gbogbo àwọn tó jẹ́ àwọn ẹni àwọn ọlọ́lá àwọn lówó ipò ẹ̀dáwójọ e sọ́sibítù ẹ̀dáwójọ e sí insurance company wa gbogbo àwọn tí mọ́tò wọn bá ń bàjẹ́ a máa ràn wọ́n lọ́wọ́ ń bẹ́ẹ̀ ẹbẹ̀ lẹ́fẹ́ máa ra yín lọ́wọ́ ni bóò ní wọ́n sì wá máa lùsì lọ́dọọdún àbọ́lọ̀ lè lẹ mọ́tò rẹ̀ máa ro gírí tí ó bá bàjẹ́ nítorí pé ó fẹ́ gbowó ní insurance company gbogbo eléyìí ìfi ọpọlọ ẹni ṣeré látọwọ́ ṣetán àwọn afáwa ní ìwọ ni ẹni bá ń ṣiṣẹ́ ń bẹ̀rẹ̀ sí àwọn sì ríṣẹ́ iṣẹ́ kan ṣe insurance company ni ó mọ̀ ní ó ríṣẹ́ jìbìtì lẹ́nu ní níbi tí ẹwà yẹn ẹ̀sìn wa ò ṣe ní ẹ̀tọ́ fún yàn àlìbẹ́wò bí ziyada ti bí tẹ̀ksit wọ́n tún pè kan ní installment òun náà ní ká máa sanwó díẹ̀dẹ́ fún tààrà ẹ̀sìn ò ṣe léèwọ̀ ẹ̀sìn wa ò ṣe ní èèwọ̀ àbí tó bá jẹ́ pé ẹni tó ta nǹkan yẹn fún wa owó tó fi lé owó yẹn ìnira ni ó dé fún wa ọ̀rọ̀ kẹ̀kẹ́ náà fẹ́ ní three fifty ó wá sọ fún àwọn tí ó fẹ́ gbé fún tí wọ́n sanwó rẹ̀ díẹ̀díẹ̀ wípé kó mú six fifty àbí seven hundred wá ó dáwọ̀ náà lójú pé ìgbà tí ó fi sanwó di five hundred thousand kẹ̀kẹ́ wọn ò ní wúlò irú ẹni tí ń ṣe ilé yìí oyè tálíkà sí ni kò níbi tí ó ti jẹ kò níbi tí ó ti mu yóò wá gbà ń tó láti bẹ́ẹ̀ èyí ìrànlọ́wọ́ tó lọ́ọ́ ṣe fún òní sí ìrànlọ́wọ́ fún ma gbèsè ló tún dá sínú ayé rẹ̀ nígbà nígbà kẹ̀kẹ́ bá wá bàjẹ́ tán oye kò ní tí ì sanwó pé kẹ̀kẹ́ ó sì wúlò fún un ìwọ olówó sì jòkó lé lérí pọ́n gba owó rẹ̀ ọmọ wa lè káàkiri èyí tó yẹ kó fi rìdíùsì ìdààmú rẹ̀ ọwọ́ kankun ìdààmú ayé rẹ̀ àmọ́ ta fún three fifty ó fi hundred thousand lé wẹ́rẹ́wẹ́rẹ́ pé kò náà máa mú wa aláníyàn pé wọ́n náà fẹ́ gbé wọn náà dìde káwọn fámìlì tẹ̀ náà máa jẹ́ ká máa mú ọgbà ládàá lérí owó tó ṣe yẹn ó tún gba ládá lérí ọmọ ìyá rẹ̀ tó dẹ̀ lára pípẹ́ kọ́ máa sanwó yẹn dédé àwọn kan bẹ ń gáréjì nsìn wọ́n jòkó síbẹ̀ gáréjì ọlọ́kadà gáréjì oní mọ́tò kẹ̀kẹ́ náà pẹ́ wọ́n láwọn ní chairman àwọn ní olùdarí ibẹ̀ yọgbà one thousand naira lọ́wọ́ ní kẹ̀kẹ́ náà pẹ́ lójúmọ́ oní six hundred lọ́wọ́ ọ̀kadà jẹ̀mọ́ mùsùlùmí èlélòkù tó fẹ́ mú lọlé yọ́ máa kò ní mọ̀ pé àràmù lòun ṣe kíni ìlò oúnjẹ gbogbo ẹni tí bá ń nìyàn aláàláyé kó tó jẹun owó àràmù ni kọ́lọ̀ mọ́sà bá ń fọ náà mọ̀ wọ́n o fastaghfirullaha innahu huwal ghafurur rahim. alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah wa ala alihi wa sahabatihi ajma'in ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wa wọ́n ní inna amiral mu'minin afáwa umar bin khattab yadribu bidurra man yaqa'ad man yaqa'udu fi suqi wa huwa la ya'rifu al-ahkama fi al-mabi'at wọ́n umar bin khattab lásìkò àlífà yóò jáde sí ọjà yóò wá lọ lè bá àwọn tí wọ́n ta nǹkan wíwọ̀n àbí tí wọ́n tẹran àbáwọn tí wọ́n ta oúnjẹ àbáwọn tí wọ́n ta sọ yóò wá bí lọ́wọ́ pé wá kí ni òfin ẹ̀sìn tó de aṣọ títà tó sì tu tó bá ń sin mẹ́mẹ́mẹ́mẹ́ Umaru wa kó ní pọ̀pá Umaru wa kó ní pọ̀pá lérí gbà pé ọ̀daràn ni wọ́n yìí ayé rẹ̀ ó bàjẹ́ ọ̀run rẹ̀ ó náà tó bàjẹ́ kó o tó bẹ̀rẹ̀ òwò yìí lọ́wọ́ kọ́kọ́ lọ mọ́sálásí ọ lọ lè béèrè irú òwò tó fẹ́ ṣe òfin wo ló de òfin wo ló tu nítorí pé ọlọ́run ọba ò fi ayé àtọ̀run lẹ̀ fún wa kákà máa ló bá ṣe rí bẹ́ẹ̀ bá jẹ́ pé gbogbo ẹ̀ lọ dá sí ẹni ń taṣọ yóò lè ba bẹ́ẹ̀ wọ́n ní bí Umar simon káàkiri ọjà nìyẹn ló sì jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa lé ní iṣẹ́ tá a bá fẹ́ ṣe tá a fi jẹun ẹ má jẹ́ àárò kó ọmọ láyé o tẹ́tọ̀ lẹ́tọ̀ bá fi lè bọ́ sínú ẹ̀tọ́ rẹ tó wà lójú àlìkè àmọ̀ wàhálà ni ó súnmọ́ kọ́jẹ́ pé láwọn sọ̀rọ̀ tọ́mọ wa òpin tánṣà sí ọ tani ń bẹ lẹ́yìn rẹ àwọn wo ni wọ́n mú ọ káàkiri àwọn wo ni wọ́n mú ọkọ rẹ lọ́lọ́gùn ẹnìkan kan ṣàṣẹ ọ iṣẹ́ ọwọ́ rẹ ní fa fìtínà ayé fún ọlọ́lẹ̀ bí lọ́wọ́ àfa iṣẹ́ tá ń sẹ́ni ẹ̀dàkùn ọ̀fẹ́ rújú ẹ̀dàkùn ẹ̀bá tàmálẹ̀sì ẹnìkan wọ́n bá mi lánàá sí ọlọ́mọ ìyá sàmú alẹ́kùn imam ṣé òṣù ó ní ah, ọ̀rẹ́ àwọn kan ó ní káwọn ọmọ wa ni àwọn ẹlẹ́bọ kí ni wọ́n fi ń pòròmóòtì ọlẹ́bọ ni ah, ẹni wá ń ṣiṣẹ́ ń bẹ̀ kí ni ń ṣeun ìran ẹlẹ́bọ ní lọ́wọ́ ọ̀rọ̀ yíye mo ṣàlàyé fún un ọ̀tọ̀ ní kọ́ máa ta símẹ́ǹtì kọ́ máa ta irin àbọ̀ ń ta sọ ẹnìkan wá ara sọ lọ́dọ̀ rẹ ó lè fi ránṣọ tánà òun àti pírọ́blẹ̀mù ẹ̀ nìyẹn ta símẹ́ǹtì àwọn ara símẹ́ǹtì lọ́wọ́ rẹ wọ́n sì lọ lè fi kọ́ ilé òòsà pírọ́blẹ̀mù wọn nìyẹn àmọ́ wọ́n ní kọ́ wá sọ̀pláì wọn ọ̀wá ń sáré ọ̀wá ń yáwó ká ta ló fẹ́ supply wọn ni ọjà dé ni ẹni tí ń ta tó ní ṣọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ ilé òsà oyé sí ilé òsà náà gbogbo ẹ̀ àti chọ́ọ̀chì àti àwọn oní ìgúnnu ó ní ṣọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ tí ń tajà tiẹ̀ wọ́n sì wá ra oyé ọ̀pá lọ́wọ́ rẹ̀ wọ́n fi lera wọn káàkiri ṣe mọ̀ pé ń tajà tiẹ̀ ni àmọ́ kí wọ́n nítò ẹ dákun a bíi one thousand afẹ́fẹ́ so sọdún eégún ẹ wá supply wa èyàn tí ń ta ń jẹ lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì sì ta lè ra ń jẹ lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n ní ká má ta jẹ fẹ́ni tí ì ṣe mùsùlùmí á ta ń jẹ fún mọ̀nàkà ẹ̀ àmọ́ wọ́n wá ní wọ́n fẹ́ ṣe ìfáfà ń bì kan ìyọ̀n ráìsì wá kù ládùúgbò wa ń bí ọwọ́ kó kúlà àti ráìsì sínú mọ́tò ọwọ́ lòun lè tajà àwa ní kí ló ń ta oní halali oní ráìsì lòun ń ta òun lè promote ẹ̀sìn ni gbogbo ntọ́ bá fi promote ẹ̀sìn wọn àwọn fáà ní wá oúnjẹ rẹ̀ síbòmí kọ́lọ́mọ́ fi oúnjẹ wá síbi tọ́ha o nítorí pé tí wàhálà bá bá àwọn tí wọ́n wà ń bẹ̀ wàhálà wọn bá gbogbo àwọn tó wà ní dìpátímẹ́ǹtì tọrọ kiri ká wọn ẹ rí àwọn àdánwò tí máa ń bẹ ni tí máa ń jẹ haram alákọ̀ọ́kọ́ zulumatul qalb ọkàn rẹ̀ ó dúdú ọkàn rẹ̀ ó dúdú zulumatul qalb ẹ̀mí rẹ̀ ó le yóò di criminal ẹni tí wọ́n ti ń gbájú ẹ̀ ti ń gbàgbà yóò padà di criminal ẹlẹ́ẹ̀kejì nabata lahamuhu wa alu ala sohoti gbogbo bọ́dì rẹ̀ ti ń dáhùn àti ikùn rẹ̀ ti ń yọ ni ń yọ lérí ìbínú ọlọ́run ni ọlọ́run padà dáhùn nínú bọ́dì yẹn wọ́n ní kọ́dà àwọn ọmọ rẹ̀ ó súnmọ́ kọ́ lọ́run fàdánwò kàn wọ́n tí ó fi ṣe pàṣán fún ẹni tí ń gbé owó ẹkún wálé tí wọ́n fi ń pa àwọn ọmọ rẹ̀ ní ẹ̀rín ẹlẹ́ẹ̀kẹta ádámù kòbólì dùá àdúrà rẹ̀ ò ní gbà yọkàn máa ṣàdúrà ni sáàdù ilé bá muhammad sallallahu alaihi wa sallam sadu bin abi wakos ó ní ra nabi ọdún ọláhà yaj'alani mustajaba da'wa eré anabi dákun ṣàdúrà fún mi kí n wà nínú àwọn tọ́lọ́ wọn máa tètè gbàdúrà rẹ̀ anabi ni ya saad atibamata amaka oúnjẹ tọ́ máa jẹ jọ jẹ halal takun mustajaba da'wa tọ́ba ti bọ́lọ̀ sọ̀rọ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run sì máa gbọ́ ẹlòmíràn ń ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ṣàdúrà lóòótọ́ kí n là ń jẹ kí n là ń ná kí n là ń wọ̀ wọ́n rẹ́rìn-ín o ti pa wọ́n lẹ́kún lẹ́kejì ìwọ́n gbádùn o ti kó bá wọn nílé ọ̀kan lẹ́yìn náà ẹ̀yọ́ máa yá mi látò kọ́ sọ̀dàkọ́tù gbogbo sàárà tó bá ná tó fi ṣe sàárà fáwọn èèyàn àbí mọ́sálásí wọn ní gbà á ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ torí òun kò lówó ẹni lówó ló ní sàárà ẹni tí ò lówó òun kò ní sàárà má darí ẹ láàmú má ra fáànù mọ́sálásí má darí ẹ láàmú má fáàfáà kan lówó má darí ẹ láàmú kò sẹ́nìkan tí ó gbà ọ́ lẹ̀ lọ́rùn nítorí pé owó tọ́lọ̀ máa ń gbà ẹ́ owó tọ́ba mani inna Allah tayyibun ọba tọ́mọ lọ́lọ́run la yaqbalu illa tayyiban ọlọ́run lọ́run nígbà kankan àfi tọ́ba mọ́ òun lè digunjalè òun ṣe pọ́lítíìsì òun kówó òlu jẹ ọwọ́ lọ́wọ́ ra jẹnẹrétọ̀ fún wa ọlọ́run ní jágbárú ẹ̀ òun á lọ lé owó ojú ọ̀nà owó gọ́tà owó ná owó ọ̀nà ọwọ́ inú àdáhùn tá a fi kàn tán wọn nù bí ìgbà tí ẹ máa ń fi tọ́ fọ gbẹ ni ẹ dàkú èyàn yàgbẹ́ wọn wá ń fi tọ́ fọ gbẹ ṣé yọ wàá mọ́ nínú ẹ dáhàwọ́tú alimadilum òun náà ni pé ẹni tí ń bá ń jẹ owó yàn ní ọ̀nà àìtọ́ àwọn ẹni yẹn wọ́n mọ àwọn ọmọ ìpè ọmọ bá a ó lè má mọ̀ pé wọ́n gbá wọn pé ah ah project tí mo ṣe yìí ọ̀nà mi lówó gan o kódà gbogbo ìgbésí ayé mi ò rí bó ṣe dá mọ́ bí n ṣe ń lo yìí ò lọ́rùn mọ́ àṣìbàbò onírin tó supply irin irin one twenty oyè one eighty lọ́gbà lọ́wọ́ ẹ̀ òun tó wọ́n mọ o bára sí níhùn aláwòsì máa ní ẹni tó gba lójú ká tó wáá pé gbígbà èyí tó hàn tó yáwó lọ́wọ́ yẹn tó sì lọ́ọ̀ ní sámá tó ń tọ̀hún sí ń dààmú àbí gbígbà èyí tó hàn tó màmá gbowó lọ́wọ́ yẹn pé ẹ fẹ́ bá rájà tó sì náwó tó lù ń jìbìtì wọn lè léyìn ní tànámù àyínáka ìwòsùn lóru wọ́n lè máa zèlémù mú tẹ́bìhù ẹni tó dá lóró tó gbá lójú òun yàjú lẹ̀ báyìí kò ní rọrùn sùn yẹ́dùn àlẹ́yìká yọ́ọ́ máa fẹ̀mí àtẹnusẹ́ pèlè ọ wà áyínú láhìlám tánàmì ọlọ́wọ́n bá tí ó gba àdúrà yẹn náà òun náà sùn lásìkò yẹn ẹni tí ó sàdúrà ó sùn ẹni tí ó gba àdúrà náà ó sì kí òun náà sùn kọlọmọsà ìsànú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run gbogbo gbèsè tó wà lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọsà bá ní sanwó ọlọ́ agbára ọlọ́run ọba wa ọmọlúwàbí ọ̀tàn nínú gbèsè ayé ọlọ́run máa ń sínú àdánwò fún yàn oyé látara ìmọ̀ jẹ haram wọ́n ní èyí tó wá ga jù ń bẹ̀ wọ́n náà ni pé ìgbà tí wọ́n bá fi parí ẹni tí ń bá ń gbá yàn tí ń bá ń lo àwọn èèyàn jìbìtì tí ń kó wàhálà bá fámìlì òun fámìlì látara iṣẹ́ ọwọ́ rẹ̀ tó gba tó ní ìwọ ni òun tó mọ́tò ṣe o sì gbowó bíréèkì o sì rà mí ọ̀rá onítọ̀ wọn rò pé o ti rà ẹ wọn ń fọ́nà mọ́tò ó lọ lè tákìtì ó lè ṣubú gbogbo ẹbí tọ́ lọ nì e, lérí one thousand five yẹn ìwọ ló ro gbogbo ẹjọ́ wọn jọ lè kíyàwó èèyàn máa yá mi nínú ẹ̀sìn Islam kéèyàn máa ṣiṣẹ́ ìjọba kó máa débẹ̀ láago mẹ́sàn-án sẹ́mi pé aago mẹ́sàn-án wọn ní kó resume yóò gbowó aláàlẹ rẹ̀ ọwọ́ adébẹ̀ lago mọ́kànlá àbọ̀ lago méjìlá ọkọ̀kọ́ sun lé náà àwọn local government yóò kọ́kọ́ sun náà yóò wá gbé mọ́tò rẹ̀ lago mọ́kànlá yóò máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọba adébẹ̀ yóò lọ lè gbọ́ owó sùn ẹlòmí ò sì ní wá yóò sì wá gbowó sùn gbogbo àwọn yìí ná ìjọba tí ń bẹ́ ń ná wọ́n sí di gbogbo àwọn yìí ná nídìí bẹ́ẹ̀ owó yẹn ò ni ẹnu wọn bá iṣẹ́ tó ṣe tó fi kọ́ ma ẹnu owó náà làlálì rẹ gbogbo èyí tó ṣe ní owó tó wà ń bẹ̀ ò haram ni kọlọmọsà sọ ni ká lè sọra wa bí ẹni tó gbéṣẹ́ fún ọba rí wa ọlọ́wọ́n bá ń rí wa èyí tó wá gadunjú alikiyama àwọn dáadáa rẹ yóò fi san gbèsè ni àwọn dáadáa tó ṣe yóò fi san gbèsè sọ wá da kọjá pé tí ó ní bùkátà sí la ilaha illallah ẹyọ kan péré ó ní bùkátà sí kí òṣùwọ̀n sẹ́yẹrẹ kó lè kíní kó lè bá a lòkè ìjọta wíì òun náà ni wọ́n wá rán ọ létí pé akalama alahada ọmọ lówó lọ́rùn allahu akbar akalama alahada ọmọ nígbèsè lọ́rùn akalama alahada ọmọ ṣiṣẹ́ báyìí ọmọ gbọ́ntàn lẹ́ni o láàdúlẹ̀mọ̀lẹ́yàwó <laughs> kò sí àbòsílẹ̀ kò sówó tó wà fún padà mọ́ iṣẹ́ rere láyọ̀ ìlà fún ẹni tó ṣàbòsí fún abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala wọ́n jẹ́ àní sọ̀rọ̀ nílé ayé ọlọ́ in tí ó ti sábà bí sọ̀rọ̀ fún wa láyé ọlọ́mọdé alọ́bẹ̀ èyí tí ń bẹ lọ́wọ́ wa ọlọ́mọsàbá ní gbà kú abẹ̀wọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ká tó tẹ́rí gbà sọ gbogbo gbèsè tí ń bẹ lọ́rùn ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọsàbá ní san gbogbo ìtọ́jẹ́ tẹ́lẹ̀tọ́ ọlọ́run kọ́rọ̀ bílù bá wá léun sàárè ó le jùlú lọ mọ́ wò pé ìlú lé kọmọ wa ṣe ń tọ́bá rí iṣẹ́ ọwọ́ rẹ wọ́n náà máa wò ó nítorí wọn bá ń ṣe gbé sínú òsùn wọn aláàlí ni àbí haram nítorí wọn bá ti ní a máa ń ṣe aláàlí ni tọ́lọ̀ ni a máa ń ṣe haram nìyẹn tó o bá ti wá ń ṣe tọ́lọ̀ ni a máa ń ṣe ọ̀njẹ́ haram nídìí bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ wọn Allah subhanahu wa ta'ala gbogbo bí tẹ́nìkọ̀ kan wá ń tí ń retí oore ọlọ́mọ jà wá kan lẹ́ ń bẹ̀ ibi tá a fọkàn sí lóore ọlọ́mọ sàṣínà fún wa ń bẹ̀ iṣẹ́ tẹ́nìkọ̀ kan ṣe ọlọ́mọ sàfẹ́ bára kà sí i abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ibi táàrán kan nínú àánú ọlọ́wọ́n ọba ọlọ́mọṣà mú wa bá wa gbogbo ṣẹ́ tẹ́nìkọ̀ kan wá ń ṣe ọlọ́mọṣà darí àwọn aláàánú wa bẹ́ẹ̀nìkọ̀ kan wa ọlọ́wọ́n fìfẹ́ wa sẹ́mi àwọn tí ó sànù wa abẹ́wọ́ ọlọ́wọ́n Allah subhanahu wa gbogbo èyí tó kú díẹ̀ káàtó nínú ṣẹ́ ọlọ́mọṣà bá fi bára kàsí masa sànù ọlọ́wọ́n masa jẹ́ Allah ti bọ̀ tán dáadáa wa bihamdik ashhadu an la ilaha anta astaghfiruka wa atubu ilayk subhanakallahumma wa bihamdik ashhadu an astaghfiruka wa atubu ilayk wastaghfiruhu innahu wal ghafurur rahim